وأحسن الحديث أبي محمد صلى الله عليه وآله وسلم أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على قسم الله أتركاتي جفون على محمد صلى الله عليه وآله وسلم كلام سبحانه وتعالى ọba mú ìkí àti ìgbẹ̀ náà bá ọba mú gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo náà ní àpapọ̀ ẹ̀yẹ̀ rúsì ọlọ́run kálọ̀mọ̀ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tó dáwà ó dáwà ní onírànràn nínú àwọ̀ wa nínú èdè wa nínú ìran wa bákan náà èrè àti kálukú wa kọ sọ́lọ̀ kàmà pé oríṣiríṣi ni ọlọ́run subhanahu wa ta'ala ó sọ fún ní al-Qur'an al-Karim yẹ kábọ̀ pé ní àwọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí àta akọsọ́nà ọba subhanahu wa ta'ala ìpínlẹ̀ tàbí ẹ̀mí wa àárín mùsùlùmí òdodo àbí mùsùlùmí tí ò dúró dédé ìran kan lọ bákan náà ààyè àwọn àjẹfẹ̀rí táwọn ọ̀sẹ̀ náà ìran kẹta kò lẹ́nìíra àwọn àlùmọ̀dáfíkù àwọn mọ̀dáfíkì ẹ pé ní àwọn ọmọ ẹsẹ̀ ojú méjì yòtìrúnà islam wà yòtìrúnà kúfọ̀ ó máa fi ẹ̀sìn àti sáà bákanáà wọ́n máa fi ìṣe kìfìdí tọ́lọ̀ sínú wọ́n máa fọ ọkọ̀ fún lẹ́nu bákanáà wọ́n ní àrùn burúkú nínú ọkàn wọn ọlọ́ọ̀bá sọ́nà wọn kààlà ní Al-Qur'an Al-Karim ó jẹ́ kí a máa ilé inú Suratul Baqara lọ́wọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ wa tààlà ó kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú lórí àwọn òmìnir gidi ní alifulamin ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ọlọ́run ní ìwé bá àkọkalẹ̀ ìmọ̀nà ló jẹ́ ọlọ́run sọ orí wọn bákẹ́lẹ́ ó sọ àtúbọ̀tán wọn gbàtọ́lọ́run parí ìròyìn ọlọ́rin ìwòláríkà aláàbúdà bí rọ́bí ní báwo láàrínkà ọmọlù òfìlẹ̀lọ́ àwọn ìran àkọ́kọ́ yìí tọ́jẹ́ mọ́mìnì àwọn ni wọ́n mọ̀nà àwọn náwà lójú ọ̀nà òdodo látọ̀dọ̀ ọlọ́ọ̀bá wọn bákanáà wà wò láàrínkà ọmọlù òfìlẹ̀lọ́ àwọn ilẹ̀ ni wọ́n jẹ́rìí ìran àkọ́kọ́ nìyẹn ìrẹ́lẹ̀ kejì bọ́lọ̀ tó mẹ́nu bá gbà tó fásitì ìyẹn omi ní gidi ó ní ìmẹ̀ lẹ́rí na káfàrú sàwá àléhìm àǹfàfáhùn àmlàmùdínhùn láàrú mìíràn ọlọ́run ìrẹ́ kejì làwọn kèfèrí ọkùnrin sákèsí àbọ́kùnrin wọn ní gbọ́ torí aláìgbọ́ràn ni wọ́n ọlọ́jẹ́ ká mẹ́lẹ́ pé ìrẹ́ kejì nínú àwọn ọ̀rẹ́ ẹ̀dá òun náà ní àwọn kèfèrí àwọn tí wọ́n gba ọlọ́ọ̀bá tó fádọ́ wá tààlá ọba tó dá wọn àwọn tí wọ́n gbàgbọ́ ọlọ́ọ̀tọ̀rọ̀ yìí tí wọ́n náà ẹ jẹ́ ìrìn kejì nínú àwọn ẹ̀dá nígbà tó lọ́wọ́ abẹ́rẹ́ ìròyìn ẹlẹ́gbẹ̀ta ó ní wàmínà náà ti mọ ìyàwó mi àwọn ó máa sọ páwọn gbàgbọ́ lẹ́nu wọ́n náà gbọ́ náà bá gbọ́ à ń gbà pé ọjọ́ gbẹ́dà ìkìyàmọ̀ ìtí ń bẹ ní ọlọ́run ni wà máa ń hún bìbò mi ní ìwọ̀n ètò ìbòmí ní pẹ̀lú pé nígbà tó máa ń sọ̀tà àkọ́kọ́ ọ̀sọ̀ fún ẹ̀mọ̀ mi ní lélẹ́ nígbà tó ń sọ pé kejì ó ní iná lẹ̀bí náà káfàrù àwọn àjèfèrí ọlọ́run àwọn àjèfèrí lé ọlọ́láwọ́ máa sọ fáwọn gbàgbọ́ amànà billahi wa bil yawmil akhir agbọ́nàbàgbọ́ agbọ́jọ́ gbẹ̀yìnbọ́ ọlọ́niwà máa ń bí mùmìnì ara ohun èso títàkọ́ yukhadiruna Allaha wal ladina amanu wọ́n tan ọlọ́run ni bákanáà wọ́n ẹnì kan òṣèlè tọ́lọ́ kó ní wọ́n sẹ́dì ọlọ́run kó máa fi nǹkan mi lẹ́yìn ọlọ́run lára wọn ní sàn wọ́n máa yẹ ìṣòro tó yẹ kí wọ́n mọ̀ torí tá a bá ní ìyẹn ń san ọlọ́run ìgbà àgbọ̀ pé ìsan ra rẹ̀ ọ lè fa àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ fún ọ̀lẹ́ tọ́lọ́ ọ̀rọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ kò ní tó pamọ́ ọlọ́run á ní tó fà á òní pé bí ìpòlú èèyàn mọ́rọ̀ dùn nǹkan tó jáde ní jáde lẹ́nu nǹkan tó dáa pé agba náà bá bọ́ ṣùgbọ́n àrùn kèfèrí bẹ lọ́kàn wọn fàbáàdà ọmọ ọwọ́ márọ̀bọ́ ọlọ́wọ́ alẹ́ wọn kún ní àrùn yìí wọ́n láwọn ọmọ àbáàbùn àlímú sí máa kánú ẹ̀sẹ̀gbò jẹmọ́ ọlọ́jẹ́ kánú nínú àwọn ayé àtúntẹ̀lẹ̀ àwọn ìran ìyẹn mẹ́ta wọ́n tàbí mọ̀ pé isi ń jẹ́ ẹ̀rí pé tọ́lọ̀n tó ròyìn mú mi níbẹ̀ ìdí òpọ̀ ní ó parí ẹ̀sì pé wò láìka aláhùn dájú ọlọ́bí yí wọ́wò láìka òhun ìlú mùsùlùmí lóòrùn ìtọ́lọ̀n tó ròyìn akèbè náà di àyà méjì ni nígbà tó gbé ròyìn àwọn mùnáfì kì í àtọ́lọ̀n àtòròyìn tí wọ́n ó pọ̀ ẹni ìwà ìwà tí ó náà ní pé kéèyàn lójú méjì kó fi kan àmì bíi kó fi kan mí àlójú mi ṣe làwọn lárúbáwá aníwá látara mẹ́fàkọ́ gbọ́dọ̀ nǹkan nìyẹn ni pé a máa ń lo fáwọn èkúté ẹ̀tọ́ bá wé kúté tó bá dẹ́wọ̀ pẹ̀lú ibi ọmọ rẹ̀ kó tíbi tó ti tún lójú mi ní ibòmí tó ti lọ jáde ń bẹ́ ìbẹ̀dá ti mú àwọn ẹ̀rì kí náà ẹni tó fojú ẹ̀ kàn hàn sáwọn èèyàn tó ìsìn lójú mi sí tó tún lò ìdíjẹ́ ìwà àwọn ẹ̀rì kí ìyẹn náà lọ ìwà ń fẹ́ ní olójú méjì sí sọ̀rọ̀ ìwà tó wá burú ni ìyẹn ló fà á sí àlèmọ́mù ìbùkárí ó yẹ ká mọ̀ ó ní orúkọ látẹnu ibùnà àbíbù lẹ́yìká ibùnà àbíbù lẹ́yìká yìí kìí ṣe máa sọ àbà ṣùgbọ́n máa sọ àbà tẹ̀ sí ìkú láyé ó ní àtó ó kéré pátá náà sọ àbà tó ń bá láyé àtọgbọ̀n ó ní gbogbo ẹni máa ń bẹ̀rù ìwà mọ̀nẹ́bí fúnra wọn ọlọ́wọ́ ti mí mọ̀nẹ́bí kí torí pé èèyàn máa ń wà mùnẹ́fìkì ńgbà mi kó mọ̀ ó sì lè mọ̀ ọ̀gbẹ́ ìwà tó ń wù yóò mọ̀ sí ti wà mùnẹ́fìkì ibi táwọn mọ̀ tó wà yìí burú tó lè fáwọn sọ̀ ábà wà mọ̀ bẹ̀rù pé káwọn lọ kó sínú wà yìí o ìwà olójú méjì téèyàn mọ̀ sí ìgbà tó mùsùlùmí lòun ti ti ṣe nǹkan mi àti tí ó mọ̀ fi ojú hàn báwọn èèyàn pé ẹni tó yẹ kó tó bá tó jẹ́ ìbídí àníṣeṣe ìwà burúkú ni ìyẹn náà fàábà mú bẹ́ẹ̀rù ìlú wà yìí ẹ̀yìn ẹ̀rú sọ náà bá ọmọ rúdú kàtọ́ nínú òṣèṣì ẹ̀ ẹnàmọ́ lọ bá àtúnṣe pàtàkì yàmẹ́ ìkan nínú àwọn sọ̀hábà yìí arákùnrin jẹ́ wọ́n pè ní sọ ibù nàbí máa ń fà sí ọ̀rọ̀ tó pamọ́ jẹ́ àníbìnrin gidi lọ́wọ́ bákanáà àwọn ọ̀rọ̀ ti kí náà tí ó bá padà tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdìsí tó wá ń pa rẹ̀ ìfẹ́ ìfà ló gbàrà torí pé ó ní tó mọ́ lọ mélòó lọ́dọ̀ àníbì nìyẹn pé àníbì aburú o tó bá tẹ̀lẹ̀ kiri bá mọ̀ gbogbo àtọ́ wá wù náà fi ti láyé ànẹ́bí ó kọ̀ wọn wà lọ́wọ́ òfin ìfà àmẹ́ tálẹ́bí sọ fún pé lágbẹ́lẹ́ mọ̀ náà fi kiri ṣùgbọ́n mẹ́bí ẹgbẹ́ fọ́n gbogbo èèyàn tó rí pé ó lè dàwùjọ mú àbí nígbàtí ẹgbẹ́ ẹgbẹ́ mẹ́bí tí bá jọ pàdé jímọ̀ tí tó ṣe jẹ́ mí lẹ́yìn tí ẹ rí níbi awo lápẹjúwe tán pàdé ní mọ́sálásí tí ṣe nǹkan mí jẹ́ bábá bọ́bọ́ ìjẹ̀mọ́ ìwọ̀n ẹ̀ nílọ́gbà àà tí ó dà lẹ́jọ́ ẹ̀ ń dájọ́ ń kírun ẹ̀rí tó wọ́n sọ di wàhálà ṣùgbọ́n tá a bá sọ ti yá tẹ̀lé kẹ̀ bàbá tẹ̀lé gbogbo ẹ̀rọ ìdìbò yìí tẹ́lẹ̀ mùnẹ́bì tí a fi rí ẹmọ́ sọ̀rọ̀ sọ fáwọn èèyàn torí pé ẹbí báyọ̀ mọ̀ fi wò ájọ́ ń ṣèkẹ́ náà ni títí ṣe nǹkan ní lẹ́yìn ìlànà tó kúrú bí sọ fún ọgbọ̀n ọ̀rọ̀ mọ̀nẹ́bìkì tọ́nà fi ẹ̀ tó lágbájá mọ̀nẹ́bìkì kò sọ fún gbogbo ẹ̀ sọ hábà ṣùgbọ́n tí mo ń sàfihàn fún ní ọ̀sẹ̀ fàtàkùn yẹ̀mẹ́rin rọ̀dí aláàtàlà àyẹ̀wò ẹwà wọ ẹwẹ́rù kàtọ́ tó jẹ́ akin nínú àwọn sọ hábà tánàbí irú yẹn tánàbí tó sọ fún pé nínú àwọn tí ọlọ́run fi hàn lẹ́bí pé ọmọ àlùjẹ́ náà ní látàyé àlẹ́bí sọ fún ọlọ́rùn kàtọ́ọ̀ jẹ́mẹ́ tó Umaru ní fàárí tó ń ti gbogbo rẹ̀ tó pé sára Umaru tó tó bá nẹ́bí pé bí e lọ́kàbalẹ̀ a tún mọ́ lọ bá òtẹ́fà ní yàmẹ́lú a máa jẹ pé ilẹ̀ òtẹ́fà gbogbo lísì àwọn mọ̀lẹ́bí kí wà lọ́rọ̀ ìjákùnlé ìdí ń bẹ̀ bí Umaru ṣe tó ní ẹ̀rù àpò ní yóò máa lọ bẹ̀rẹ̀ kíkà kò sí èyí lára wọn kò sí fọmọ ìlọ́wọ́ àwọ̀ tí ń bẹ nítorí kí torí pé ọmọrù náà ń bẹ̀rù wà burúkú lórí ara rẹ̀ nínú àwọn sọ́ọ́bà tó tó báyìí sọ́ọ́bà ń bẹ̀rù wà kò náà sì kí wá ní fáàkì ìní àti ẹwà ń kọ́ báyìí bóòlù àti ìjẹ́ mọ̀ náà fi di sáàfin ní wà rẹ̀ torí ọlọ́mà subhanahu wa ta'ala nínú Al-Qur'an tó sọ̀rọ̀ mọ̀ ẹ̀rẹ̀ nínú súrámùlù bá kọ́rọ̀ tó a sọ fúnra wà yìí ọlọ́sọ̀rọ̀ nǹkan mọ̀lẹ́bí ti gan ibi tọ́lọ̀ tí wá tọ́jú ní súrámù táúbà súrámù táúbà ọlọ́run tó ṣírí àwọn mọ̀lẹ́bí kì yẹn láwọn àpò onítẹ̀sírì ni wọ́n pe súrámù táúbà ní súrámù ìfàbíhà ìyẹn pé súrà tó wá fáṣírí gbogbo àwọn wọn bá ń lójú ogun àdẹ́kẹ̀ẹ́ tó bá ti ṣe báyìí mọ̀lẹ́bí kí o ìyó à ń parọ́ tó bá tẹ̀lé pé nǹkan ti fẹ́ lera ìlú ọ̀dọ̀ mọ́ fẹ́ yẹ̀ sẹ́yìn àti kó mọ lọ sáájú ní àmùsùlùmí fáwọn kékeré abọ́dún sáàtù táwọn ọlọ́sọ̀wà àwọn mọ̀nàfìkì tó pọ̀ ń bẹ̀ gan tàlíbà àtàwọn àwọn tàlíbà sáfù bákan náà káwọn náà bà dára wọn ọlọ́tẹ̀dẹ̀ wá padà á sọ

ọlọ́run jẹ́rìí pé irọ́ náà pa o irọ́ náà wá pa yẹ́bọ́ bí bí súrà tẹ́ ọlọ́run sọ̀rọ̀ wọn nítorí kí ní kálíbà wọn pé ìwà olójú méjì ìwà tí ò dání kásọ̀rọ̀ fún bákan náà lánàbọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó dọ́rọ̀ wọn pa mùnáfìkì torí pé ń ẹ̀sìn lẹ́ ń gbà ọlọ́dẹ̀ àwọn kìkìrí wọ́n pòró rẹ̀ gan wọ́n fúnlẹ̀ má níbi gan wọ́n fi àwọn sọ̀hábà tí wọ́n gbà fún wọ́n wọ́n níyà pàápàá jùlọ àwọn tó yẹ pé ní agbára wọn léèyàn mọ́kà bóyá bí àpọ̀ wọn àbí ẹrú ni wọ́n jẹ́ bí wọ́n ti láti kọ́nà tó wá fánà ní yọ̀ǹda wípé ní kò ṣe jẹ́ra lọ́lọ́ mẹ́jìnà torí pé nílùú mọ́kà yìí àwọn kìkìrí ọwọ́ wọn nílùú Mẹ̀dínà náà àwọn kèfèrè náà wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn yẹ̀wú dí méjèèjì kọ̀ọ̀kan à ń wà pẹ̀lú wọn nígbà tí wọ́n ànẹ́bí wá dé ọ̀dọ̀ ara Mẹ̀dínà láìpẹ́ ẹ̀bí délé ẹ̀rọ bá bọ́ ọgbà bọ́wọ́ tẹ̀lé pé máa ń fọ́ ń lu wa fóòlù tẹ́bí ń jẹ́yà ìdí tó fa ìjírá nìyẹn nígbà bá lẹ́nu ó délé Mẹ̀dínà gbogbo àlùmọ́ tẹ́wọ́ gbà nẹ́bí á ti yẹ̀mọ́ nígbà tí gbogbo aráàtí wá jẹ́ ẹni tí ò fẹ́ tẹ́sì ń dáun àti kó sáfábẹ́ rí ìgbà kó náà sí ìyẹn ní mọ̀lẹ́bí ti bọ̀ áfẹ́ dínà ní òfin sí mọ́ta lórí báwọn èmì iná dominé lọ́pàá rí dé lu mẹ̀dínà lọ́jọ́ ká ọmọ tí ń tẹ̀ lára kò rí ẹni tí ò bá tẹ̀lé ìgbà àti ìrírí ó tu olóòdì ìgbà pé òun gbà inú ẹni tó jẹ́ aṣáájú wọn jọ náà arákùnrin tẹ́fẹ́ ní Abdullah ẹdínú ọ̀bá ìmùsàlùn olólórí ìrùn ẹni tó fi gún ojú ni pé káàmì bí tó dé àwọn èèyàn tí wò pé áwọ̀ tí ń ṣẹlẹ̀ ń lu mọ̀dínà sọ́nà máa ń fa wàhálà yìí ẹjẹ́ afẹnìkan jẹ́ olórí tó jẹ́ bí ọba tuma kánà bí dẹ́sẹ̀ gbàgbé tíjọba ilé ti dẹ́sẹ̀ wa ọba tó jọba ilé ọ̀nà ló gbé tó bá níbi dìde àbá rí ti ẹ̀rù mú kí ní ẹ̀ ló wá dùn ọdún àtúgbà kó tẹ̀ lánàbí gbogbo àdúrà ní ọpọtúnìtì yóò mọ̀ bẹ̀sì jẹ́ lẹ́yìn mọ̀ mọ̀ nẹ́bí fi ṣe rẹ̀ nìyẹn tọ́lọ́wà sùpánà wà tààlá wà fi sọ ayà kalẹ̀ tí ó sọ nínú ròyìn wọn ẹni oríṣi ọlọ́wọ́ba ìwà mùnẹ́bìkì wà tó lè bákan náà àárẹ̀ nínú àárẹ̀ tí mo ń ṣe ọkàn ni ìlọ́rọ̀ pé tí kò ni àárẹ̀ mùnẹ́bìkì àárẹ̀ nípa tẹ́ ẹ̀mọ́ ojú méjì tó wà nínú ọkàn yìí ó ju àwọn àárẹ̀ fáwọn ibi ìkàkiri lọ tó gbé ní ìbájẹ́ mùnẹ́bìkì ayé nínú alukur'an ọlọ́run ní sẹ́lì mọ̀nàfìkì náà fi dárkìlá àtàlìmìlì náà àwọn mọ̀nàfìkì inú sàlẹ̀sàlẹ̀ ẹnu náà ní wọ́n mọ̀bẹ̀ ẹni tó bá kó sí àlẹ́fàkùl akbar wà mọ̀nàfìkì ńlá tó kó sí ìsìlámù hàn kẹjọ mọ̀ ìtawó lẹ́yìn ẹni tó rẹ̀ pọ̀ lásìkò sí ọdún láti títà àwọn ará yíwá tó dé ẹ̀ẹ́tù rẹ ní tó náà tó dùnmọ̀ lọ tún bá wọn tọ́jú wọn lọ jẹ́ oríṣiríṣi àtẹ́jú ní túláàbù kò táwà yìí fáfún ẹmọ amọ̀lẹ́bì kí ẹ̀mí ẹmọ ẹ̀mọ lórí túlù social media ìgbóṣẹ̀lẹ̀ báyìí ẹ̀lọ́dì mọ́ yóò pẹ̀lú ẹ̀mú tùmí kó dáadẹ́ ní tó fi ra rẹ̀ sọ́wọ́ pàtó pé àwọn oníṣẹ̀ṣẹ̀ ní sọ̀pọ̀tù lẹ́nu tó lọ́mọ pẹ̀lú láwọn ẹ̀rí ìjàdí níyà gẹ́ tí ti nú pẹ̀lú rẹ̀ mùsùlùmí àbíkọ́rọ̀ ṣẹlẹ̀ kọjá pàrọ̀ tí èdè mùsùlùmí yóò máa wá lọ ọ̀pọ̀ ìbárata fún ìlànà wọn ó yẹ pé bí ṣe kí ní alábẹ́nu ṣùgbọ́n látara àti tí bá ṣe nígbà tí ìkẹ́kẹ́ bá fẹ́lẹ̀ ẹ̀rọ pẹ́ èyí o ó kẹ́kẹ́ ìsìláàmù kojú ni ìwà ìfàtì òun náà ni ó ń mú ọlọ́ba sùnánù àtàlá ó wá tá ṣeré àwọn ọmọ náà fìkì ó tún fún wa gan nínú Al-Qur'an Al-Karim ọlọ́run tú àṣírí wọn fún wa gan nínú àṣírí wọn òun náà ni pé wọ́n máa parọ́ ànábìnrin ìtọ́ eléyìí ara rẹ̀ inú àyàtà kàfúnra lẹ́kùn ìran lọ bá òjíṣẹ́ ìlẹ́kàlá Rasulullah àgbàfọ́ àbí ara ilé wọ́n sọ pé a mọ̀ náàbì láwà bí i yàwó mẹ́lẹ̀ ààrin agbọ́lọ́wọ́ bàgbọ́ àti ọjọ́ bẹ̀yìn ọlọ́ni rọnu wọn pa wọ́n gbàgbọ́ bákanáà mùnáfìkì ẹ̀sìn ọlọ́run wọ́n wọ́lẹ̀ fún dáadáa

tó sọ pé asọ́lù sọ́lá alàlùmọ̀nàfíkì ìrún tó le jù fún àmọ̀nàfíkì onínìrún súwé àti ìrún ìṣá torí pé ìgbàlẹ̀ kò tẹ́ tí ó rí wọn òkú kókò ṣùgbọ́n ọ̀nà tó máa ń fẹ́ kí ìjọ jọwọ́ ọ̀sán àbí tó bá ń lòdì kẹtẹ́gbé àbí tó kálukú wà ń bẹ̀ tó ti rápọ̀ náà àbí kí dìde ẹ̀sọ́gbìn ẹ̀ ní òrí wọn sí yẹn ìwé ní òkòkò òkòkò tí ìrọ̀ ní rí wọn tó rú pé káàdì nínú ẹgbẹ́ tẹ́lẹ̀ ẹ̀ tó bá sì ń kẹ́ ní òkòkò àrìnrìn ní ànábì ní dọ́bá kí òun yòrọ̀ òun náà ìrún kárí mi ni wà láyé kòrò náà lọ́ àìlà ọ̀lẹ́ìlà òyìnbó ti ọlọ́run níbẹ̀ púpọ̀ mùsàbífà bí náà lẹ́yìn nàìjíríà olójú méjì ni wọ́n láìlà háòláì wà láìlà háòlá ẹ̀ ní wọ́n fi fẹ́ sí wọn mọ́ àwọn Yorùbá sọ pé tọ́ba jẹ́ ọ̀sàkálá jẹ́ ọ̀sàkálá tọ́ba jẹ́ olójú so munafi kí ó dá gbogbo ẹ̀gún mọ́ra wọn lọ́wọ́ ni ọlọ́ba sanu àtàlá ní ẹ̀sìn sáré ṣe ẹ̀sìn káríwú wàláyé kúrú náà lọ́ha ìlà ọ̀lẹ́là wọn rẹ̀ tí ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ bákan náà inú wa wọn wọn a máa bẹ̀rẹ̀ sí ẹ̀yẹ lẹ́yìn wọn a máa fi ẹ̀sìn sí ẹ̀yẹ wọn èjì wọ́n lẹ̀fẹ́ sí bó ti yẹ ìyẹn ló fa nínú àwọn mùnẹ́fìkì láyé àdẹ́bí sọ́tẹ́lẹ̀ ṣe yẹ̀yẹ́ ní òṣèlú tàwà tó wá gbọ́lọ́n tẹ́ tó àti gbogbo táwọn ń ṣe ọlọ́ni yá fárú lèmọ̀náàbì kúnná àtúnẹ́sọ́là aléhìn súratun tunabíhun bímọ̀ fi kùlúbìhì ẹlẹ́rìí tó wá ń bá wọn pé gbogbo táwọn ń ṣe láyà ń sọ̀kalẹ̀ bá nílò bá tẹ̀mọ̀ ọlọ́run sọ fún ọlọ́run akọ ayà kalẹ̀ pé kúlù sáàzìmù ẹ̀yẹ máa bẹ̀ẹ̀ sí ẹ̀yẹ bẹ̀ẹ̀ sí iná lọ àmọ́kúrínú máa kún tún máa pàtàrù kíkẹ́ ẹ̀kọ́yà tó kọ́mọ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run padà sí tó bẹ́ẹ̀ náà àwọn mọ̀lẹ́bí gbogbo àti kòkòrò ìkẹ́kọ̀ọ́ tẹ̀lẹ̀ rẹ̀ ìfáwọn onílẹ̀-èdè wà ní àdíkò kúkà nílẹ̀-èdè àti ìtọ́ ń bò látijọ́ ìlú ẹ̀yìn tọ́rọ tó pé náà láà mọ́kúnrin dún máa tààrùn ìtẹ́ ìfipamọ́ ọlọ́run àìgbẹ́ ogun ẹni bá ń ṣe nǹkan ní tó sàgà ń kẹrẹ̀ níbi lẹ́yìn ọ̀nà òtù bẹ́ẹ̀ ní ìṣẹ́ ní òkèlè ní bóyá alátẹ̀wọ́ ní lọ́mbà lẹ́yìn tí ní kó gbẹ̀tẹ̀lẹ̀ yóò kọ̀wọ́ wa ní ẹ̀ àti tó ń ṣírò àti tó mọ́ lọ ń gómi lọ́dọ́ kí ní kẹ́ ọlọ́run bá mi kí ní kẹta jù ní òkú dọ́ ilé gbọ́dọ̀ tẹ̀sí torí tọ́lọ́ kájọ tọ́lọ́ nìkan ìsìláàmù ọ̀bá múlù mọ́lá àfikọ́ bá gbà pé ìsìláàmù ọ̀sẹ̀sì ló so ẹ tó bá ti mú nǹkan ní ìbọ̀mọ́sílá ní sí ìsìláàmù ní ti ìsàwò ní sí ìsìláàmù ní ìdẹ̀kọ̀rí yóò tó bá ti dìbà ààrin àjá ìsìláàmù kó lára ní ẹ̀sẹ̀ ìtí ó lọ mú mọ̀ yẹn láàmà ní ṣe ẹgbẹ́ mùnẹ́fìkì tó wá látọ́gbáyà nẹ́bí nẹ́ta náà lọ sí ìtẹ́mí lẹ́yìn ẹ padà jáwọn yẹn kó nínú àwọn mùsùlùmí ọlọ́run wọn ti mùsùlùmí kódà ìlú náà gbére ní mọ́tò kábẹ̀rù ọlọ́run ọlọ́run ní fẹ́ ń ṣe lẹ́yìn tẹ́ ń bẹ̀rù káyà mọ́sọ̀kalẹ̀ àásọ àásọ tẹ́lẹ̀ ọlọ́dún tó àṣírí wọn bákan tọ́lọ̀ tó tọ́n parí tọ́ ìbálákùn lẹ́dínà ámànú kọlù ámànà tó bá tọ́ jẹ́ mòmìnì lónìí àná di mòmìnì nù wá ìbá kàláwì látàyà fínihìn tọ́lọ̀ padà àwọn oníṣẹ́sí wọn àbá alátẹ̀wọ́n náà lọ́mbá kọlù iná máa kùn ara yín làwọn náà ọlọ́ni wọ́n àgbà pé ní ìnàmà náà mùsàbíhùn ẹgbà tẹ́rẹ aláàrin mùsùlùmí rẹ̀ àtẹ́wọ́n ń fàyẹ sí àwàdà láfẹ́mì tí yìí gan láńkì jẹ́mọ́ ìwà mùnáfíkì a nínú àwọn náà lójú ìwà àwọn náà lójú wọ́n lè fi lànà kan ẹ̀fẹ́ lànà wà rẹ̀ gbogbo ẹnu ìrẹ́ tó mọ̀ pé mùsùlùmí lòun mọ́ kódà yóò yí ọkọ̀ padà gbogbo tó níṣe pẹ̀lú tó níṣe pẹ̀lú ṣàáìrù dín àwọn àmì ẹ̀sìn bí kó kìnà pẹ̀lú sálámà kò nífẹ̀ẹ́ sí mọ́ ibi iṣẹ́ lórí kò jẹ́ pẹ̀lú mùsùlùmí lòun kò ní wàá bí jẹ́ kó kírun torí kò tí ẹ̀sìn gbogbo tó níṣe pẹ̀lú ìsìláàmù kò fi hàn tó bá fún dáàrin àwọn mùsùlùmí lòun ló máa fi ìsìláàmù ẹ̀ padà inú tọ́lọ́ sọ nínú àyà yìí wa idha laqul ladina amanu bábá pẹ̀lú àwọn òmìnir wọ́n pàdé wọn qalu amanna wọn náà gbàgbọ́ wa idha khalu ila shayatinihim bábá lọ bá wọn ní ìṣú wọn tó pé tí bá ìgbà tẹ́ ẹ̀rí wa lọ́dọ̀ wọn ẹ̀ àti ọmọ àwọn yìí ṣeré ní kódà ìlú ní ọmọ sọ pé ìlànà ẹ̀tẹ́tẹ́kà àbáláyé àwọn ìgbẹ́ ẹ̀rí lànà ẹ̀sìn àwọn kan mú yìí wù náà mẹ́rin jẹ́mọ́ ìwà yìí ìwà tí ìwà tí kò dáa ni bákan náà lára bí ẹ ti dé ẹyẹ wọn òun náà ni tó ṣẹlẹ̀ sí Abdullahi ibn Ubay ta sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ń bọ̀ látọjú ogun ọwá káwọn ìkẹjọ òun náà lọ ẹmọ obi dé àmúnẹ́bì sí lágbára dé òun náà wà pẹ̀lú yí tẹ́ẹ̀mọ̀ lágbára yí ọwá káwọn ìkẹjọ ọwá ń padà bí àtàwọn sọ̀hábà pẹ̀lú onídé oúnjẹ wọn ṣe àwọn ọ̀gá wa yìí à ọmọ láti oúnjẹ gan kódà ní ọ̀rọ̀ yẹn wá padà sáti ànẹ́bìnìkan máa sọ́wájú ka kíkù ẹbí bí kẹta mọ́rin ìrìn àjẹ́ lọ tọ́wọ́ ètò ìjẹ́ máa sọ́nu ọ̀rọ̀ yẹn wá dọ́dọ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ agbáyọ̀dá lọ́dọ̀ ànẹ́bì ọ̀sán sọ́lá bàbá wọn lọ́kọ̀ báyìí anẹ́bì yọ̀ǹda kí mú bàbá ìkólẹ̀ anẹ́bì kó bàbá sọ ọlọ́ọ̀bá sùfánà wà tààlà bẹ̀ wá sọ ayà kalẹ̀ nígbà bẹ́ẹ̀ sọ kalẹ̀ nígbà bẹ́ẹ̀ fi kékeré dé ẹ̀rọ àdẹ́bì ṣe à ń nẹkún lè nẹkúdù wà nílẹ̀ àp àákẹ́rin ṣe eré ni àkákùn ọlọ́ni kó àdẹ́bì sọ fún ẹ pé ábì láàrin bẹ́ẹ̀ bá ṣe eré fẹ́sẹ̀ ọlọ́nà ẹni ṣe wà áyá tìhì tó dájú ọlọ́nà ẹni ṣe wà rọ̀ tó lìhì bákan náà ṣe òjíṣẹ́ rẹ̀ tó rẹ̀ ní ọmọ sọ̀rọ̀ kọ́rọ̀ sí lẹ́lẹ̀ náwàdà láàpá àtẹ́sì rú ẹmọ́ máa rò dáró pé kẹ́kẹ́ wá ẹ̀yìn mọ̀lẹ́bí kí bọ́dí kàfàrú fún bàdà ìmáàni kan nígbà ẹ̀ṣẹ̀ yìí ti tọ́ ilé kébé lẹ́yìn ìgbà tẹ́ ń pẹ̀lẹ́ ẹ̀mọ́ sùn nìkẹ́lẹ́ yẹmọ́ inú wa mọ̀lẹ́bí kí oníkẹ́ wọn bẹ̀rẹ̀

ẹ gbọ́dọ̀ mú ẹ̀kíkì kẹ́kẹ́ wá o kọ́dí kàfàr tún bá àdá ìmáàni fún ní tẹ́ fi ti sọ èdè kìfẹ́ ẹgbà tí ẹgbàgbọ́ bákanáà nínú wa mọ̀náfíkì ó ní pé wọ́n máa wá bùbú ẹ̀sìn tó ti gbọ́nà mọ̀ pé àwọn àánú ẹ̀sìn ẹ̀sìn wáyé tó ní ti kaba ṣẹlẹ̀ ẹ̀sìn jẹ́ wáyé lọ tó gbogbo ọ̀rọ̀ àìrójúlá ìpínlẹ̀ lẹ́yìn ẹlòmí òní ti mú gọmílẹ̀ mùsùlùmí ní àwọn ẹlẹ́ni jàkídíjà gan ẹni tó jẹ́ mùsùlùmí ní òmùrẹ̀ bọ̀rọ̀ sọ bóyọ̀ jẹ́ blọ́gà kẹta ilé sọmọ ìgbọ́rọ̀ rẹ̀ tó ń tó láti mọ̀ jẹ́ pé ẹni òmùrẹ̀ kún ẹ̀sìn tó dà fẹ́yẹ́ kò ṣe mùsùlùmí ló dé tí kọba ti bálẹ̀ pẹ́ báyìí mùsùlùmí ló jùlẹ̀ tí kọba ti dàrú mọ̀ mùsùlùmí ọ̀dọ̀ aláwo ní ó mọ̀ ẹ̀sẹ̀pẹ̀rẹ̀ ẹ̀rọ pọ̀lọpọ̀ ẹ̀sẹ̀pẹ̀rẹ̀ á mùsùlùmí náà bí àmọ́ sí ìyàpọ̀ ń dá láàrin àyókù òun yọra àwọn kúrò àbíkó náà mẹ́lẹ́mọ́ ló ìsìláàmù pé ẹ̀sìn ìdàgídíjàkẹ́ ni ọlọ́ọ̀bá sọ́nà wátàálá onínúwà mọ̀nẹ́fìkì òun náà lélẹ́ ọmọ wá gbogbo ẹ̀sìn ní ẹ̀lẹ́bì rí inú àwọn ìgbẹ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé àníbàdàn sọ́nà mọ̀nẹ́fìkì ó mọ̀ lọ nǹkan lẹ́yìn fáwọn àwọn tó jẹ́ kéfìrí láti pé kí ẹ̀sìn wálẹ̀ abúlé ìlú ọba

fẹ́lẹ̀ ní ọmọ ọmọ ọmọ pé ní ẹ̀sìn òfin ní lòkè ó bá bẹ́ẹ̀ rí wọn kọ́ ọgẹ́ sí dáadáa onímọ̀sọ̀rọ̀ ṣe àrímọ̀yé kíníkà ẹni bí fẹ́ẹ̀ náwó sí ni ẹni tí bá fi ń pààyẹ́ sẹ́yìn tí mọ́ náwó sẹ́yìn fẹ́ẹ̀ náwó sẹ́yìn kíyèsí kọ́nà mọ́ jẹ́ wùsùn ní òun náà níwà mọ̀lẹ́bìkì lára lọ́wọ́ mọ̀lẹ́bìkì jọ sí ń pe àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́ dáadáa bẹ́ẹ̀ ká láti mú fífọ́ lámọ́ ní ìdàrú sóyè láà ẹmọ́ sí dáadáa sí mọ́ ẹmọ́ sí dáadáa tó sọ́wọ́ pẹ̀lú rẹ̀ àtàyàn fájú tó fi túká ọlọ́rin bẹ́ẹ̀ bá ṣe mọ́ wọ́n ni lára bàbá ìlú sàmàwàtò àlàáfù ọjọ́ ọ̀rọ̀ sẹ́mọ̀ àti ọ̀dọ́ lọ́wọ́ bẹ́yìn ìgbìyànjú kí yóò bákanáà àwọn mọ̀nẹ́bìkì tó bá rí opportunity láti fi tako ẹ̀sìn àfáà tó bá gẹ́sì lọ́wọ́ wọn ó lò ó ìyẹn náà lárákùnrin ń sọ pé láyín rọ̀já ní ìlànà Mẹdínà ti ìyẹn àjọ táwà yìí o tọ́nà ọba sọ wa bá bá padà dé Mẹdínà láyé òkùnrin jáde náà àwa ni àwọn ẹni àbí ìlú yìí àwọn ọmọ bíbí ìlú ìsẹ́mọ̀rí wa sọlẹ̀ sílù yìí aláwọn àzálù àwọn èèyàn yẹpẹrẹ kúrò jẹmọ́ àwọn onípẹ̀lẹ̀ èèyàn yẹpẹrẹ ẹ̀fà fọ́fọ́ alẹ́kọ́ alẹ́bí ti ìjìra wa ní kìí sọmọ ẹ̀kọ́ ẹ̀rẹ̀mẹ̀dínẹ̀ àti gbogbo onípẹ̀lẹ̀ èèyàn yẹpẹrẹ ọlọ́wọ́n ni wọ́n lè láàrín ìzátú wọ́n lè rọ́sọ́lẹ̀ wọ́n lè mọ̀mìnì iyì tó lọ níyẹ̀wò ní ìtọ́bá jẹ́kùn náà ti tọ́ jẹ́ kéfèrí ọ̀dọ̀ ọlọ́run ni yíwà ọlọ́run lọ́ba yìí bákanáà òjíṣẹ́ rẹ̀ ẹni yìí ni àtọ́wò mi tó bá tẹ̀lé aláàkínlẹ̀ mọ̀nẹ́fìkì ní ẹ̀láyà àlànà òṣùgbọ́n mọ̀nẹ́fìkì náà ní màá pailé ẹmọ́ ìwà mọ̀nẹ́fìkì wà tí ó dání o kí ẹ máa sojú méjì kí ẹ máa tó dédé nínú ẹ̀sìn kí ẹ máa bá ń talò lọ́nà kan kó tó máa bá lọ́nà kejì kó dá o kó dà pé bọ́ọ̀rẹ̀ ẹ̀sìn kan ẹ̀ ẹ̀rá wọn ló fèlú lọ́nà máa rẹ́lì kí ọ̀tá àwọn tẹlẹ́yìn àti pátì náà sọ̀tẹ́ndì ẹ̀ tó máa lọ bá yẹn tó àgbẹ̀ ogun àti àwọn láti rí mọ́ táwọn tí èdè ẹ̀kẹ́ lẹ́sìn gẹ̀ẹ́ nígbà tó wà mọ̀nà ti kí ò dá ta wọ́n ṣe ní àwọn ilé atúnlọ́pẹ́ wọ̀ lọ́nà tàbí ra fáwọn ẹgbẹ́ kejì wọ́n ti kọ́ ọ̀nà àyọ̀dá rẹ̀ mọ́ lọ lọ́rọ̀ báyé nìyẹn o kábà àmọ̀kọ́rọ̀ ẹ̀sìn tó ká dúró dédé o kámà islam jẹ́ ọ̀tún ṣe nǹkan mí islam pẹ̀lú nǹkan àbíkọ́ lọ nífẹ́ ẹ̀kẹ́ gbogbo tàṣẹ ní Islam kọ máa lọ tú lámọ bẹnu àtẹ́lù ẹ̀sìn àbíkọ́ máa gbé gidi lẹ́ni ó délé òkè kọ máa ń àwọn ẹlẹ́bọ lọ́wọ́ ọmọ ràn àwọn lọ́sà lọ́wọ́ ọmọ ràn alátẹwọ́ lọ́wọ́ gbogbo الحمد لله رب العالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين إن رسول الله يكفى يا الله تكبلوا يا الله ni yóò fi ọlọ́run bá ròyìn àlùjẹ́nà yóò mọ lóun pẹ́ ìbò ń pèsè rẹ̀ fáwọn olùbáyọ̀ ọlọ́run pẹ̀lú báyọ̀ ọlọ́run láti tẹ̀sí wa dédé kágbáyọ̀ ọlọ́run bákan náà kí á jìnà sí wa mọ̀nà fìkì ṣíṣe ìwà ọdún méjì kéèyàn máa ṣe fi dáadáa hàn bákan náà fi jẹ́ pé aburú ló fi sínú àbíkéyàn ní ohun tí mùsùlùmí kó ló ń gba gbólóhùn wa Islam ó jẹ́ pé ní ètò ìṣìyàwó lẹ́yìn ẹjọ́ ń tẹ̀sẹ̀ sí ni ẹrẹ́ lómi kódà ibi tí ó kò ṣe lé yóò tó lọ mọ́ta ó sì mọ̀mọ́ akẹ́gbẹ́ adá nígbà tá ilé ìrìnàmà fún jáde àbí tí àwọn aláfẹ́wọ́n náà bá ń ṣe tí wọ́n yóò fi ṣe kàṣe pàtó fún bẹ́ẹ̀ ìsìláàmù fẹ́ yìí àyàn rò pé káwọn máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n yẹra mọ́ bàbí kan jẹ́ èyí tó bàjẹ́ wọn ní gbogbo ara rẹ̀ jẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ ẹni tí ò bàbí kan jẹ́ lẹ́yìn tó dúró sí ìtọ́lọ̀ ní kò dúró sí ìtọ́lọ̀ tó Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yẹ ń sọ náà ìwà mọ̀nàfíkì ìwà nìfàk ìwà sọ́jú méjì ìwà tó burú ni ó burú jáde jẹ́ pé àwọn ẹni rí a máa ń bẹ̀rù ẹ̀ àtọ́rí àwọn sọ̀hábà àtàwọn àfáà gidi kódà wọn tó máa ń gbogbo tọ́lọ̀ fi ròyìn kẹfẹ́ ní pé tó ma amẹ́nu tó ma káfàrù tó ma dáàdù kó fọ́rọ̀ àti àwọn tàgbọ́ láti kẹfẹ́ yẹn tó ti kẹfẹ́ yẹn tó tàgbọ́ ṣe kẹfẹ́ yẹn ní àwọn bá kẹfẹ́ yẹn lọ. ẹlòmí mọ fò káàkiri tó bá ṣe lé yóò ṣe lé ẹlòmí ẹ̀yẹ́ ìwà nífàkì táwa mọ̀ ìké ẹ̀mọ́ ti wà mùnáfíkì fún sí méjì gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ti sọ fẹ́lí tí wà lórí ẹ̀ a ní ànífàkù al èyí tó jẹ́ nífàkù odindi odindi ni pé èyí tó wú ojú wàhúwà al-mukafir kí ẹ bá ti rọ́bù yẹn al-mukhrij min al-milla bákan náà àtẹ́yìn bá ti kó sí èyí wọ́wọ́ ìmọ̀kálídú fìnnáàrì tí ẹ bá ti ṣe gbére lè mọ̀ ẹ̀sẹ̀ nínú náà irú ẹ̀kọ́ bá rọ́ lu ilé ìtọ́nà sọ pé iná ìmọ̀náfìkì iná fìnnáàrì asfali mìnànáàrì àwọn mọ̀náfìkì inú sàlẹ̀sàlẹ̀ ni ó wà nínú náà ìyá ni wọn yóò tún jẹ àwọn ẹ̀tọ́ fi kèfèrí hàn òun lójú méjì ẹbí inú hàn ẹ fara tán tó bá bẹ̀ẹ̀sì jẹ́ ó yẹ púpọ̀ tí wá rí wá bẹ̀ẹ̀sì jẹ́ ní ẹ̀ẹ̀ní kàfẹ́ tó wá bẹ̀ẹ̀sì jẹ́ torí ara iná lẹ́ kakú ó ti tẹ́ẹ̀sì lé ní ẹ ìwọ̀n lẹ́wọ̀n lè dínú sí ìsìláàmù tó tó ń ṣe ìtìrìn lẹ́yìn tí tó ń sáwó ìwọ̀n lẹ́wọ̀n ẹlòmí ó bá tẹ̀lé pé yóò ṣe gbangba ẹlòmí sì yóò mọ̀ yọ ṣe ìrùtẹ́ ìbá ti bá jẹ́ tuntun mẹ́rin ní ìmọ̀ ìsìlámù nífàkì tó ń lò yẹn náà ní ànífàkùlá akbar nífàkùlá ńlá tó lè yẹn fóònù ẹ̀sìn abẹ́gbẹ́ pé ní gbogbo bí àwọn ìlànà àwọn tọ́rọ̀ lẹ́bí yóò ṣe ga ní wá láti gbé ìsìlámù ṣubú ó dàkọ́ wọn ní mùsùlùmí lòun irú ẹni bẹ́ẹ̀ náà ojú méjì ńlá lónà kó sí ètò burú ní kájẹ́nà sí lọ́pọ̀lọpọ̀ ọjọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ní pàtàkì lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ́kọ̀rọ̀ amúsùlùmí náà àmà àpáàkì islamu ní wọ́n sì máa ń tó bẹ̀rẹ̀ fún àwọn aláwo àwọn ìbẹ̀rẹ̀ fáwọn onílẹ̀ sí kíkẹrẹ wọ́n ti bẹ̀rẹ̀ báyìí islamu náà fi kọ́ lẹ́nu ogun mùsùlùmí tó náà bá ń ṣe lè kó kíyèsí ẹ̀sìn èyí tó burú gan ìran kejì onírànà pé ní anifakul afghan ìwà mọ̀nẹ́fìkì tí ó bá mu tí ó sì ta ṣùgbọ́n ẹni tí ń ṣe olùmọ́tì kó mọ́ ẹ̀sìn ṣùgbọ́n èèyàn tí ó dá ní ìwà burúkú níhù ó lè di ẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò kàn tí ìdépò Muhammad sallallahu alaihi wa sallam ó wọn ní ayatul munafiki salam ìwà munafiki ẹ mọ̀ ní lára wọn mẹ́ta ìbòmí oúnjẹ pé mẹ́rin anábìnrin ìfà haddasa kaza tí bá ń sọ̀rọ̀ yóò paro, parọ́ ìwọ́n tí wọ́n náà ń parọ́ tó dàbí yẹ́ pípọ̀ tí mẹ́sì ní mẹ́sì náà ń parọ́ wà munafiki wà lára rẹ̀ èyí ò tí ìtò tó lẹ́yẹ̀ fún ẹ̀sìn ṣùgbọ́n èyí ó jí ààrẹ tó pé wà ni ọ̀sàdéhùn ń parọ́ ọfẹ́ sọ̀rọ̀ onítòótọ́rọ̀ lọ́rùn mọ̀ pàgbẹ̀ ìwà mọ̀nẹ́fìkì wá ìzà wá àdá àpùlà bákanáà ìwà mọ̀nẹ́fìkì kéyàn ń tàdéhùn kama bàbẹ̀ oníṣẹ́ ọwọ́ ọ̀lẹ́ tàdéhùn kẹbẹ̀ẹ́bẹ̀ mụ ọ̀lẹ́ tàdéhùn kẹbẹ̀ẹ́bẹ̀ iye bákan náà tó bá gbé nǹkan gbà pamọ́ sí lọ́wọ́ sẹ́yìn nǹkan pamọ́ sí lọ́wọ́ nǹkan pọ́pátì ni nǹkan bí ipò ní pé ìwọ́lá òpépò yìí tọ́ sí ẹgbẹ́ sí lọ́wọ́ àbọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ àṣírí ni ẹgbẹ́ sí lọ́wọ́ khan yóò jàǹbá gbogbo ẹni tó bó rí jàǹbá àmọ́ náà ìwà mùnẹ́fìkì wà lára ìwà mùnẹ́fìkì wà lára kàkì tí ó bá tẹ̀ bí dáa pé irọ́ ní ń pa ń parọ́ mẹ́sì ń bẹ́sì jẹ́ lẹ́yìn pọ̀tù lọ́yẹ́ tó láàrin wọn àtọmọ ìyá rẹ̀ ní ìwà ọmọ mẹ́sì kí gẹ́sì wà lára rẹ̀ òkàn tí ìtò ìta ló gbẹ̀yẹ̀ kó mú ẹ̀sìn. sọ̀tọ́lọ́ bá làwà ju tàkọ́kọ́ tọ́lọ ní ìsìláàmù la gbóbi dáadáa kájínà bẹ́ẹ̀ kejì rẹ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ ń kó sí ọ̀pọ̀lọpọ̀ ń kó sí ẹlòmíjẹ̀ sí sọ́rọ̀ kò kárọ́ kẹsẹ̀ mọ́ wà mọ̀ náà fi kíni. bákan náà ẹlòmíì kó sàdéhùn kó mọ́ àbábẹ̀rọ jàmbá àmẹ́nà ẹgbówó fún yẹn lọ́wọ́ ní ìpálẹ̀ ìrìkà bẹ́ẹ̀dẹ̀ ni bọ́bá gbé pamọ́ sí wa lọ́wọ́ yẹn kẹba bẹ́ẹ̀ ìjọba bẹ́ẹ̀ pé nǹkan tí wa lọ́ta rẹ̀ pé ẹbá dákun kẹ bá ti fẹ́ lò ó ẹjẹ́ ní tètè mọ ara jàmbá àmẹ́nà ni fẹ́ni pọ̀ lónìí tí wọ́n fẹ́ yáwó kéèkì ọ̀tọ̀dọ̀ yáwó òun ni ó tẹ́ bá ti fẹ́ lò ẹjẹ́ ní tètè mọ̀ ṣé bí ọlọ́ọ̀bá ti ní kọfárẹ́tì ọkọ̀ ọmọ bọ́ọ̀lì àbíkọ̀tẹ̀ mọ́ wájọ́ kí kálukú náà kí èsì ra rẹ̀. ìtọ́lẹ̀ tí wàá sọ pé mẹ́rin ni nínú àdìsí mi ó ní àti mẹ́rin bá pé sí lára káàmì mùnáfikọ́n ká àlìfọ̀n kí ọ mùnáfikì nínú rẹ̀ níbẹ̀. nínú àdìsí mi àníbi àgbà mẹ́bẹ̀ ẹ̀fà tí ó kà nínú àdìsí wa kàpẹ́lẹ́ ó wá fi kẹ̀kún pé wọ́n ìlú àkọ́kọ́mọ́ fàájàrù. wọ́n ìlú àkọ́kọ́mọ́ fàájàrù pé tó bá bá níjà tíjà bá dúwà tiẹ̀ yóò wù

fún jàlẹ̀ ni ayẹgbẹ́ ti di mùnẹ́fìkì fún kí n ṣe yẹn bí mi ìfàkì ọba tẹ̀ sí ìyọkùn inú ẹ̀sìn tó wà mùnẹ́fìkì wà lára ẹ̀ yẹmọ́ àti tó tóbi tá a kọ́ sọ fún wa àti tó kéré gbogbo ẹ̀ náà ni tó wúléwó èyí tó tóbi ẹ̀ kà mọ́ mú yẹn fóònù ẹ̀sìn ni mọ́ ìfi afọ́nìkejì náà tí ó mọ̀ tẹ̀lé láàrin ara wa kákèsí o kákèsí torí pé ìtòlẹ́kọ́ bá níwájú ọlọ́run bá bákan náà àmùnẹ́fìkì ẹ̀sìn ọlọ́run oníbàṣe mọ́mọ́ ẹbá gẹ́sìn ọlọ́run déwájú wọn wọ́n sàgídí nígbà tó nímù ẹ̀lú ìsìláàmù lọ́rọ̀ sí tó wá mọ́ lókè tó wá sàgídí ẹyẹgbẹ́rún fún àmùnáfíkì ni ọlọ́run bá sọ̀rọ̀ wá sàálá oníwà ìzàkílà láhùn tààláwó yẹ́ tẹ́kì lákùnmù rọ̀súlùlá tẹbá kọ̀ mọ̀ nẹ́bì pé ètò jíṣẹ́ ní ẹwà ti lànà nẹ́bì ní súnà nẹ́bì ní láwọ́ òrùkú sáhùn lọ́sọ̀rùn lọ́bọ̀ mí ní ẹnu ló tẹ̀tọ́ á ní tọ́rọ lásán ìtọ́ ń pè ní yóò àmọ̀ yóò tún ọkú ọtọ́ sílẹ̀ ìwà mùlẹ́bìkì kò ní tọ́rọ lásán yóò tún sọ̀sọ̀ kú sọ pàrọ̀ ẹ́sàn yẹ̀ fi dún náà wọ́n mú sẹ́kìrún ọ́ àní wọ́n kẹ́yìn sí tọ́ ń sọ wọ́n sì máa ṣe ní mọ́tò mọ́tò bẹ́ẹ̀ ẹ̀fẹ́ ní àtẹ̀ ìbá bá ṣe kí á ní ó ṣẹlẹ̀ àbí dandan ní kìnnìkan ní kìnnìkan ní yóò tún máa ta kẹsì ìyẹn mọ̀ nígbà tó yẹ pẹ́ẹ́sì náà fẹ́ ṣe ọ́ ju wọ́lẹ̀ fún bí bọ́ọ̀lù sọ inú wa mọ̀lẹ́bìkì ọlọ́ọ̀pàá ní ẹgbọ́kọ́ wọn àti dẹ́tọ̀ kábẹ̀rẹ̀ ọlọ́jẹ mẹ́rin bákaná àwọn àrùn yìí nínú àrùn tí máa ń ṣe níbi tí ò ṣe é bojú rí bá ti sọ yìí ẹ̀tọ́ wá di pé òun ti wà lára àwọn ó bẹ̀rẹ̀ ọlọ́run ni ẹ̀sìn tọlọ́run tẹwọ́ gbà àìsí ìsìláàmù jẹ́ kátó fi nǹkan rí díẹ̀ èyí kàgbọ́dọ̀ ti rí táyà bẹ́ẹ̀ èyàn máa ń ti kú ní ọlọ́dún wa abúlé rọ́páká hàtà ya bí akàlẹ̀ kí wọ́n mọ̀ sí lọ́n tí ìpé ilé bákan náà èyàn mú nǹkan míì mọ́ ní ká mọ́ kọ́lé bá dóde ní ẹni bá ti mú nǹkan míì mọ́ ẹ̀sìn tó bá lọ sí lẹ́yìn wa mùnáfíkì ni tó bá ti kú wọn ní jọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ìyẹn ló fọ́n gbàtà arákùnrin yìí kú àbúlá ìbínú

tẹ́bàtí ọ̀gẹ́ nìkan tí glass ẹgbẹ́jọ́ ń ṣe àwọn àtìkẹ̀kẹ́ lẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ níbẹ̀ jẹ́mọ̀ òkú ló wá tó yìí kẹ́bù sí mọ́lẹ̀ débi àríyàn ẹgbẹ́ tí ó darí kọlọ̀mù sànú wa bákanáà gbogbo àwọn ọ̀nà ọ̀nà tí wọ́n wà lórí social media lé ní ìsìláàmù jẹ́ pé ọjọ́ ìpẹ̀lá mùsùlùmí káàkiri wọn táwọn máa gbọ́ wọn táwọn kọ́ kíkú sí wọn abẹ̀nìjẹ́ ni wọ́n rágbólò tán mùsùlùmí ni wọ́n rọ́gbẹ́gbẹ́ information yẹ kẹ́wò ah, ká ẹ̀kẹ́ yìí ébẹ̀ ló dé yìí mọ́tàmẹ́lẹ́gbogbo ìsìláàmù ìsìláàmù bẹ́ẹ̀lẹ̀ rí ẹ̀fẹ́ nǹkan ní àwọn mùsùlùmí nìkan kan náà ṣe ẹlòmí ṣe ti ẹ̀kẹ́ lórúkọ ẹ̀mí ló ṣe mùsùlùmí tó lọ gbẹ́kò ní ṣe pẹ̀lẹ́sì bẹ́ẹ̀ni kẹfà jáde ẹ̀fì nínú sí ìkẹta ní mùsùlùmí náà ní máa jáde ẹ̀fà bò sí láti fẹ́ nìyẹn fẹ́ẹ̀kọ́ mùsùlùmí tí wọ́n ń gbé àyẹn ní ẹ̀gbẹ́ tó tọ́ mùsùlùmí lè wà nù wọn ṣùgbọ́n òun ló ni ẹ̀sìn Muhammad Ọlọ́run kó ṣàánú wa ìwà ìdá nílẹ̀ẹ́lọ́ mùsùlùmí nílẹ̀ẹ́lọ́ kèfèrí nílẹ̀ẹ́lọ́ àwọn aláìwọ̀ bàtà nílẹ̀ẹ́lọ́ àti látọ̀ tàbẹ̀rẹ̀ nílẹ̀ẹ́lọ́ àwọn oníkẹ́sẹ́ tó bá tẹ́lẹ̀ ẹ̀ẹ́kẹ́ mi bá tẹ́ àwọn ẹ̀nà mọ́ sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ báyìí fún ẹ̀ nílẹ̀ mẹ́sì wọn fún ọdọ́dọ́ àti ẹ̀kẹ́ bá tẹ́ tó kọ́lọ̀wà mọ́nà wà tààlà kó sànú wa kò fi wá ní ọ̀kọ̀balẹ̀ ìlú wa orílẹ̀-èdè wa wàhálà fìtínà kọ́lọ̀wà tó wọ́n sàfọ́ abẹ́ kọ́lọ̀wà lè wa fún nígbàgbọ́ títí mọ́ ń gbàgbọ́ jẹ́ lára rẹ̀ ní wa mùnẹ́sìkì kọ́lọ̀wà mọ́ fi àdéhùn fẹ́ nípa ọ̀kan wa àwọn tó ti àdéhùn fún kọ́lọ̀wà àgbà tó wọ́n sí àbẹ́lọ́wà sọ́nà وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين